aláròye máa wí o. gẹ́gẹ́ bí ẹni tí ó wà níbẹ̀ níjọ́ náà mo mọ̀ wípé ẹnìkan nínú àwọn tá a jọ ń ṣiṣẹ́ tó jẹ́ ọmọ iléeṣẹ́ ti àmọ̀tẹ́kùn wọ́n yìnbọn mọ́ àwọn ọta bíi mẹ́sàn-án la yọ kúrò ní ibi ara rẹ̀ lẹ́yìn eléyìí alé àwọn yìí tá a máa lé wọ inú igbó torí bá ṣe ń sá lọ wọ́n wọnú igbó yẹn lọ títí tá a fi kọ́ǹpù inú igbó yẹn tá a yìnbọn àwọn ò rí òkú ẹnìkankan tó fi hàn pé wọ́n kú àmọ́ a mọ̀ pé àwọn méjì kan tá a padà rí mú táwọn náà yìnbọn tán resist arrest a fìbọn ṣe kinní wọn díẹ̀ ká lè dín wọn lágbára kù a sì rí ìbọn méjì gbà lọ́wọ́ wọn a sì mú àwọn ni mo lè mọ̀ pé injury wà àwọn òrókù àárín ara kankan tó fi hàn wípé wọ́n pa ẹnìkan báyẹn kò lọ fáńdì mi pé kí wọ́n gbé mi mi mọ ohun tí mo ṣe. ṣé aṣọ tó ẹ wọ̀ iṣó wà lọ́rùn yín nígbà tán. mi ní aṣọ mi tí mo wọ̀ ń nínú wẹdúrópù àwọn ọlọ́pàá ní ìyàgànkú aṣọ tí mo wọ̀ aṣọ lẹ́yìn. ọmọ yín kọ́ ibi ilé ni wọ́n ti wọṣọ fún mi láàárọ̀ yìí. Baba, the information I had it was that wọ́n ní ìgbà tẹ́ débẹ̀ yẹn pé sọ pé àwọn ọmọ yín tí wọ́n ṣe Yorùbá nation nínú sẹkítẹ́rì àti lẹ́fẹ́ lọ bá pé ẹ̀yin ni bàbá wọn. ó ti o kò sí mu tó jọ o. bàbá ẹjọ ẹ má bẹ̀rẹ̀ hmm. ní ọjọ́ yẹn kó pé wọ́n kó àwọn èèyàn kúrò ní apá yín àti bó ti jẹ́ hmm. wọ́n bá bẹ́ẹ̀ sáàsì ọmọ yín lọ́jọ́ yẹn wọ́n mú flag Yorùbá ní sọ́jáde báwo ni ó ṣe ní flag yẹn lọ́wọ́ tẹ bá rántí pé wọ́n ní kó ju flag yẹn sókè báyìí ní ọjọ́ yẹn. bẹ́ẹ̀ ni torí pé mi ní wọ́n sọ pé wọn eh, yorùbá nation ti máa wáyé níbẹ̀ ni wọ́n ti fún wa ní èmi gangan ni wọ́n fún kì í ṣọmọ mo dẹ̀ kó lọlé wọ́n ní ẹgbẹ́ yorùbá ti ní nation báyìí o pé kódà àìríjẹ àìrímu yọ lọ lẹ o ohun tí wọ́n kó lé mi lọ́wọ́ nìyí o èmi ò. àwọn kan wà lára yín nígbà tí wọ́n fún yín nígbà tí wọ́n fún yín láwọn kìíní ìtẹ̀ kò sílé báwo ló ṣe dọ́wọ́ yín tí wọ́n fi wá mú yín secretariat kí lẹ lọ ṣe bẹ̀ nígbà tẹ lọ sóríta mẹ́rin báwo lóríta mẹ́rin ṣe dé secretariat. ó wà lọ́wọ́ wa. ṣé wọ́n ní kẹ́ máa kó kiri wà lọ́wọ́ yín. ó wà lọ́wọ́ wa wọ́n ti wá sọ káwa tó débẹ̀ wọ́n ti ń sọ káwa tó kúrò nílé. bọ ẹ mọ bàbá wípé wọ́n ń ṣe nǹkan níbẹ̀ lẹ

ẹ gbọ́ mi ò di bàǹtẹ́ ẹ dúró mi ò di bàǹtẹ́ jẹ́ rí. wọ́n rí nǹkan ògùn tuntun lára yín. wọ́n rí nǹkan ògùn lára mi mi lè kúrò nítorí pé àgbẹ̀kọ̀yà ni mí. òkè kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. adéyẹmọ peter. adéyẹmọ peter. kí ni orúkọ yín àti pé báwo ni wọ́n ṣe mú yín fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé tí àwọn yẹn lọ kọlu iléeṣẹ́ ìjọba orúkọ tèmi ni adémọlá adéníyì ní tèmi rí kó ṣẹlẹ̀ ní ọjọ́ eh, sátidé tó fi di wípé wá wá sí ibi báyìí òun pé. ẹ sọ̀rọ̀ sókè. òun ni wípé a wá láti wá dúró de àwọn èèyàn wa tó ń bọ̀ yìí a wá láti wá sọ̀rọ̀ wa. àwọn èèyàn yín wo lẹ bá dúró dé. wọ́n ti bá wa sọ̀rọ̀ pé ká dúró díẹ̀ ìjọba ti dúró dí àsìkò bá tó tó wà dáa fún wa láti wá bá wa sọ̀rọ̀ gbogbo táàmù láti bá wa sọ̀rọ̀ ẹ wọ́n ti bá yín sọ̀rọ̀ pé àwọn wo wọ́n ti bá yín sọ ọ̀rọ̀ wo náà bá sọ. wọ́n ní ká ní wọn tí ì bá wa sọ pé wọ́n ní tán bá ti dé sáàrin wa. àwọn wo. àwọn tí wọ́n ń bọ̀. àwọn wo ló ń bọ̀. wọ́n ti bá wa sọ̀rọ̀ mi wọ́n làwọn tí ń bọ̀ wọ́n wọ àwọn kan máa wá bá wa tó jẹ́ bí òun. ẹ̀hẹ́. tó tán bá ti dé wọ́n wà bá wa sọ̀rọ̀ mo ká dúró ṣinṣin ká má fa wàhálà ká má bẹ̀rẹ̀ ìrẹsẹ̀ mo ká dúró ká fún ó fi dé gbà tẹ́ wá dúró ńkọ́ ibo lẹ ti dúró àti pé kí ló ṣẹlẹ̀ gbà tẹ́ dúró. ibi tó ṣẹlẹ̀ ni pé ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tá a pàdé ara wa ojú òde jùmọ̀ ibi tí ó ń kálukú déńdé ibi tó ń rí ló ń dúró sí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹnu ọ̀nà ta ni ìta náà lèmi dúró sí. ìta bó ẹnu ọ̀nà secretariat mm-hmm. gbà tẹ́ wá dúró ńkọ́ kí ló ṣẹlẹ̀ gbà tẹ́ dúró. bàtà dúró Eh, àwọn agbófinró ń dé wọ́n wọlé wọ́n wọlé àtàkì gẹ́gẹ́ bí ìyẹn òṣìṣẹ́ ti fún wa pé ká mọ̀ fa àwọn àga àfihàn lẹ̀ wọ́n wọlé ṣùgbọ́n a kàn ń gbọ́ ariwo láti inú nípa tí mo tọ́ ṣẹlẹ̀ táriwo ẹni tí wọ́n ń pọ̀ bẹ́ẹ̀ làwọn agbófinró tó wà ń ta àtàwọn ẹ̀ṣọ́ ogun ológun àti àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ làwọn náà gbójú agan táwọn àwa dúró tà mhm. nígbà tán ti ń gbọ́ ariwo láti inú nípa àwa ó sì ní nǹkan kan. wọ́n ṣàmú yín àbí sàmù wa ọlá ipò balẹ̀ kókó sí àwọn àfàwà alájà kan ọlá fi èmi gẹ́gẹ́ fi dúró ẹ ẹ ǹjẹ́ rò pé nǹkan tẹ́ ṣe ǹjẹ́ rò pé bá òfin mu àti pé kí lẹ rò pé ọ̀rọ̀ yín máa já sí. jẹ́jẹ́ ah, bí èmi èmi ò ní lọ parọ́ fún ìmọ̀ fún nàìjíríà o. kí lorúkọ yín kí lorúkọ yín. adéwálé rọfíàt àyànwálé rọfíàt ẹ ṣàlàyé pátẹ kó nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé. mi ò jẹ́ nínú ìṣòro ọ̀sán tí mo mọ̀ nínú nǹkan tó palẹ̀ báwo náà ṣe wá mú yín. má ẹ jọ wà pẹ̀lú àwọn jagunjagun yẹn àbí àwọn aṣọ tẹ́ wọ̀ yẹn ibo lẹ ti rí wọn. má nbo ni wọ́n ti kó fún yín. sá gbàwọlẹ dé sílé yẹn àti pé gbàwọlẹ ti ń ṣètò bẹ́ẹ̀ ṣe máa pàdé ńbẹ̀. ẹ ẹ rántí ìgbà ọjọ́ wo lẹ pàdé ń bẹ̀ bí aago mélòó lẹ pàdé ń bẹ̀ níjọ́ wo. kí ni wọ́n ṣèlérí fún yín pàwọn máa fún yín. ẹ̀sọ̀ àwọn nǹkan ọ̀fẹ́ ń sìn ìlérò ọ̀fẹ́. wọ́n ní dáhùn bá ti bẹ̀rẹ̀ ìjọba ìgbà ọmọ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ gbogbo àwọn máa provide iṣẹ́ fún wọn táwọn bá ti bẹ̀rẹ̀ ìjọba yorùbá ọmọ ọdún mélòó ni ẹ twenty five yẹn ti lọ́kọ iṣẹ́ kí lẹ ń ṣe ẹ ṣiṣẹ́ kankan.